يقول المصنف رحمه الله ولا نكفر أحدا من أهل القبلة بذنب ما لم يستحله ولا نقول لا يضر مع الإيمان ذنب لمن عمله ونرجو للمحسنين من المؤمنين أن يعفو عنهم ويدخلهم الجنة برحمته ولا نأمن عليهم ولا نشهد لهم بالجنة ونستغفر لمسيئهم ونخاف عليه ولا نقنطهم والأمن والإياس ينقلان عن ملة الإسلام وسبيل الحق بينهما لأهل القبلة ولا يخرج العبد من الإيمان إلا بجحود ما أدخله فيه والإيمان هو الإقرار باللسان والتصديق بالجنان وجميع ما صح عن رسول الله صلى الله عليه وسلم من الشر والبيان كله حق والإيمان واحد وأهله في أصله سواء وتفاضل بينهم بالخشية والتقى ومخالفة الهوى وملازمة الأولى والمؤمنون كلهم أولياء الرحمن وأكرمهم عند الله أطوعهم وأتبعهم للقرآن والإيمان هو الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره وحلوه ومره من الله تعالى ونحن مؤمنون بذلك كله لا نفرق بين أحد من رسله ونصدقهم كلهم على ما جاءوا به وأهل الكبائر من أمة محمد صلى الله عليه وسلم في النار لا يخلدون إذا ماتوا وهم موحدون وإن لم يكونوا تائبين بعد أن لقوا الله عارفين مؤمنين وهم في مشيئته وحكمه إن شاء الله غفر لهم وعفى عنهم بفضله كما ذكر عز وجل في كتابه ويغفر ما دون ذلك لمن يشاء الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحانه وتعالى mọ́tótó wa nígbà láàyè láti ti máa kà síwájú lérí àwọn àlàyé tíra ilé tí a ń bá bọ̀ tí wọ́n ń pè ní al-aqidatu at-tahawiyya kí ọlọ́mà subhanahu wa ta'ala kí ó fún wa àgbóyé rẹ̀ bákan náà àtàlàyé nípa gbólóhùn tí a fa sọ pé wàl amnu wàl iyas yankulani an millati islam wa sabilu alhaqqi baynahuma li ahli qibla ipe mùsùlùmí kìí sẹ́ni tó máa ń ní balẹ̀ ọkàn ní balẹ̀ ọkàn tẹ́ pátá tó máa bẹ láàrin kọ́ọ̀fù àti rọ̀jà àsàlàyé lẹ́yìn níjẹjọ́ afáwárí wàlá yakhruju al-abdu min iman illa bi juhudi ma adkhalahu fihi ó ní nínú àkídà ó náà ní wípé ẹnìkan tó bá ti jẹ́ mùsùlùmí la yakhruju al-abdu min al-iman nǹkan kan ò lè mú ẹrú jáde kó nínú agbo islam illa àyàfi bijuhudi ma adkhalahu fi ó bá ta ko nǹkan tó gbé wọnú islam yẹn in wọnú islam yẹn gbàtó bá tó ta ko in wọnú islam yẹn ló di kíni o ló di kèfèrí àwọn onímọ̀ ọ̀kọ́lọ́kọ́ bá akẹ́ wọn ní kí nìkan tó gbéyàwó ní Islam kí la fi máa ń di mùsùlùmí kí làwọn kan tá kèfèrí tó fẹ́ di mùsùlùmí kí nìkan tí yóò ṣe ṣahadatain aw ṣahadatan ṣahadatan so lẹ́yìn ṣahadatan nìkan náà yóò wẹ̀ lẹ́yìn náà nǹkan kárìkẹ́fẹ̀rí kan bá a kó fẹ́ di mùsùlùmí kí la sọ fún yóò máa kírun yóò máa gbà rẹ̀ yóò lọ ájì náà ara o ìgbó gbìyànjú Islam òun náà ní shahadatan fàhásìn téèyàn máa ti sọ la ilaha ó sì ti jẹ́ nípa anábà Muhammad ni ẹni yẹn ti di mùsùlùmí gbogbo nǹkan yòókù yóò kírun yóò gbàwẹ̀ yóò ṣe táà sọ yẹn yóò àfikún ló jẹ́ torí pé nǹkan tó ṣe pàtàkì gẹ́gẹ́ kí n tá a fi mọ mùsùlùmí àti kẹfìrí náà ní kí ni o bí tawhid ó jẹ́ nìṣe so ló jẹ́ pé kí lè àrùn nǹkan tá a fi sọ bẹ́ẹ̀ kí lè rí wa ẹ gbogbo alamọ kí sọ ẹni tí Usama pa lójú ogun tó sọ kẹ́nìmọ̀ kí ló sọ la ilaha illallah tí òun sọ pé òun rò wípé ó sọ gbólóhùn yẹn láti lè bá a dáàbò bo ẹ̀mí ara rẹ̀ so sẹ́ni yá kírun tó gbáwẹ̀ tó lè kọ́ so nǹkan tẹ́lẹ̀ fi wọnú Islam òun náà ni pẹ̀lú bí ṣahadatayi tábà gbé ilé ìyé pé tẹ́lẹ̀ fi wọnú Islam ni ìgbà tó bá tó tako mọ̀fúnmu kọ́ọ̀dù mọ̀álì nítorí mẹ̀rọ mọ̀álì fẹ́ pé ìgbà tó bá tó wá tako nìyẹn ló tó jáde kúrò nínú Islam fahadà ọ̀tá yìí máa nà rẹ̀ nìyẹn pé àwọn nǹkan míì tún bẹ tó tún lè ṣe tó lè sọ di kèfèrí tí ò sì jẹ́ lẹ́pẹ́ lábẹ́ pé ṣàdàtẹ́yìn ni ẹ̀ ó sì wà lórí ṣàdàtẹ́yìn mọ́sálà ìdá ànkara ojú mọ́sálà tó bá ní ìlú rẹ̀ sọ̀rọ̀ yàn nínú ìsìn ní ẹ̀kún ìsọ̀rọ̀ yàn tó bá ní ìrìn tó bá ní ìrìn sí ọ̀rọ̀ yàn gbé kò sí owó òun òun òun òun kò sí kàdí ń jẹ́rùn àyílẹ̀ fi yẹ kó ah, ọlọ́run ní kí mo sọ̀rọ̀ ọlọ́run ká kírun ọlọ́run náà ṣe gbà tó bá ti tako nǹkan yẹn á rí pé nǹkan yẹn kì í ṣe kó sọ pé ọlọ́run bá pé méjì o àti pé nǹkan tí àfa sọ yìí rahimahullah ta'ala ọ̀rọ̀ yẹn á sọ yìí pé ó tún láwọn abala míì náà tó kó tó gbà fáwọn rámbà déédéé tó fi dúró relé tó yíwa ní ìsìn so ìdá ó lè ṣe nǹkan àrùn tàbí kó sọ pé ó ṣe fi ìsáhùn mi dì àbí kó mọ̀ fẹ̀sìn sáwẹ́wà àbí kí ló bí àyà kul abillahi wa ayatihi ورسوله كنتم تستعذبون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم àwọn nǹkan tó ń sọ pé ma ra'ayna mithla qurra'ina arghabu butunan wala akthar alsunan wala adbara inda liqa ó ní àwọn sàbí ànábì àwọn tó ń ra àwọn kan kùrọ̀ àdìsá tẹ̀lé ànábì

á fi ìyà jẹ àwọn kan nínú so á gbé ìyà dìde fún wọn ó túmọ̀ sí pé ní táwọn ènìyàn ṣe tí wọ́n sọ pé kò sí láyé kò sí láyé lọ́wọ́ sọ pé ọlọ́run máa pẹ́ méjì wọ́n sì sin ìzá òbìdì so èèyàn lè ṣe nǹkan míì náà tó lè gbéyàn jáde kó nínú ẹ̀sìn yàtọ̀ sí nǹkan tó gbéyàn wọbẹ̀ tó bá gbàgbọ́ yàrá yẹn so kí táwọn sọ ní pé làyà kò jùlọ abdul iman illa bi juhudi ma adkhalahu fi àgbọ̀tọ́ bá tó ta ko tó gbé wọnú ìsìlámù alẹ́ ṣe fúlàtí pé tó bá gbé wọnú ìsìlámù náà ni kí ni òbí ṣàhàdàtẹ̀ àwọn ní ṣùgbọ́n àtúlẹ̀ fún àwọn nǹkan míì náà gbà lẹ́gbẹ̀ẹ́ yìí pé àwọn nǹkan míì ń bẹ tó yọ ẹ̀ kó nínú ìsìlámù ó sì jẹ́ yìí pé ó yàtọ̀ sí nǹkan tó gbé wọ inú ìsìlámù níbi ìyá fẹ́ wọ tẹ́lẹ̀ fẹ́ wọnú ìsìlámù nísìn àti sọ pé ṣé ẹ ti gbà kẹ́mẹ̀ẹ́ ẹni yẹn jíìdì mùsùlùmí pé ìǹtí yóò kọ́kọ́ gbé ẹ̀rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó wá lábá ọkọ̀ wá bá nàbí àbí àtẹ̀ṣehad aláìlẹ́dọ̀lá alẹ́dọ̀dúnlẹ̀ tó jẹ́rìí pé kọ̀sọ̀rọ̀ ànàbí òní bílẹ̀ sallallahu pé tó mọ̀ kírun àtọ̀kẹ́ yóò bẹ̀rẹ̀ nípa tawhid títí tọ́lọ́ tó sì bẹ̀rẹ̀ nípa ìfúbátù nùbú àwọn rìsára ìfirinlẹ̀ ìjà nàbí àtòkìtẹ́ fún un. hátà débi ẹni táwọn bá fẹ́ àfáàmù ìsìláàmù rẹ̀ ẹni táwọn bá fẹ́ ṣọ̀ pé tẹ́lẹ̀ òótọ́ mùsùlùmí ni ẹwà hadithu jáwé di járí hadithu màáwíyà mi ọ̀ gba hakan wípé ayin Allah nítorí bí ẹni tí ó pẹ̀lú láyé Allah man ana kàméjì yẹn náà so ẹni tá fi mọ̀ èyí ẹ̀ lè máa wọ ní kọ́ọ̀pù tí ò bá gba ṣàhádà táyì nìgbọ́ kí ṣe mùsùlùmí. a rí ẹlòmíì tí máa ń dá rẹ̀ ẹlòmíì ń dá rẹ̀ nínú Ramadan yóò dà àwọn èèyàn wọn ló dá fara ó fara wọn làáfíà tí ò bá ti gba ṣàhádà táyì nìgbọ́ kì í ṣe mùsùlùmí. bí ṣàhádà táyì pẹ̀lú ìjẹ́rìí méjèèjì ilẹ̀ yẹn fi máa ń jẹ́ ṣùgbọ́n àwọn nǹkan míì náà lè sọ ẹni kèfèrí tí ò sì ní lọ pẹ̀lú ṣàhádà táyì nìyẹn directly lọ́kítà bá tún sọ̀rọ̀ sọ́bọ̀ náà àtúndì fàdí rẹ̀ bọ̀ tí ò ní lọ pẹ̀lú ẹ̀ nínú ẹ̀ òun náà ni èyẹ kórìíra tánàbí sọlá sọlá mú wa òun náà kò gbogbo èjì sáàmù gan ó kàn sí ẹgbẹ́ sáàmù gan àti ẹ̀mọ́dẹ́ ti rófin gan ó dà da gbogbo ẹ̀bùn alórí náà ó kódà kó máa ṣe ó lè máa ṣe nǹkan yẹn kó jẹ́ pé ó ṣe nǹkan yẹn bó kó kórìíra rẹ̀ kórìíra rẹ̀ tó bá ti pé wọ́n ilé ìlú ìlú ṣe rí gan tó bá ń wọnú gan àbúgà báyìí ló Islam òjé ní sọ ìtọ́jẹ́ káfà ọ̀rọ̀ àfihàn bá ní wípé ọ̀rọ̀ àwọn ọkọ̀ wárìjì tó fi àtàwọn mọ̀tẹ́jọ̀ ta sọ síwájú nígbà àwọn tí wọ́n máa ń sọ ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ kékeré báyìí àbẹ́sẹ̀ lákàtúntà ẹ̀sẹ̀ kàbáyé báyìí wọ́n lòdì kèfèrí ni ń ló ní àáfà fi ọ̀rọ̀ fi ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀fẹ́ kìí ṣe báàbù nàwákìlì sáàmù ló fẹ́ sọ so tó gbọ́kàn fẹ́ sọ fún yín pé nínú àkídà àwọn onísùnà ni pé àìyọ́ yẹn fòkì jáde ló fi ra fi mọ́ lórí pé wàlàyé kò jẹ́ àbùdùn ìmọ̀ ilà àbìjòhó di máa àdìkálà òfin nínú àrí mi tàbí ṣe bá tún pé nǹkan mí lè gbé jáde kó ń bẹ́ẹ̀ òun náà ni mẹtánàmì sallallahu alaihi wasallam tó sọ nígbà tán bílẹ̀ nípa àwọn olórí tí wọ́n mọ̀ ṣe nǹkan táwọn ò fẹ́ tí ká máa tẹ̀lé wọn tí ká ilé yẹn bọ̀ ọlọ́run ni kò sí ilé ẹgbẹ́ sọ́sí nínú bá tòlù wà níbi wọn ni máa kọ́ ọmọ òfin kò mọ sọ̀rà ní òkúrú ìgbà tí wọ́n bá sì ń gbèrún dúró tó máa ń kí wọn. àrí nínú àwọn ọ̀làmọ́tò sọ pé ó túmọ̀ sí pé ìgbà míì ń bẹ tárùkù sọ̀là kéèyàn gbèrún jùúlẹ̀ nígbà míì ó lè gbé ìjáde kúrò nínú sílá bíi wọ́n fi padà pé tárùkù sọ̀là ìlà kìsìmẹ́yìn ìgbé ẹni tó jẹ́ pé ó ń gbèrún jùúlẹ̀ kàkà sólà ẹni tó jẹ́ pé òròjú ló mú obìnrin mi ń ó o bọ̀ kìí kírun wà dáadáa ó o kìí kírun àyẹ̀ sọ̀rọ̀ bí pé sẹ́ẹ̀tì kí á zúrì lásìkò irú àgọ̀ ẹ̀ àsìkò ẹ̀ sẹ́ẹ̀tì kí gbèsè ah! ẹ̀wọ̀ àwọn wàhálà àwọn ọmọ yìí náà ni àwọn ọmọ wo ni. ẹni tó nítorí àwọn onímọ̀ sọ ìdájọ́ tiẹ̀ pé

ọkàn ọlọ́wọ́ wò ẹsẹ̀ wo mi ìṣẹ́bọrí àwọn ìwà bá wọn ẹgbẹ́ oníṣe kúrà bẹ́ẹ̀ bá ní kó lọ ṣọ́ọ̀ṣì kí òun ò lọ mùsùlùmí lòun máa kírun ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀wọ̀n àtọ́lọ́run tó wà mẹ́ta ló máa fẹ́ dájọ́ òun ọ̀lẹ́ àwọn ìwà báyẹn ẹ̀hún òní kò sí irun gbogbo ẹ̀yìn ṣe ẹ̀yìn dẹ̀ ń kírun gan ìwà yóò dá ẹ̀yìn dẹ̀ ń gan òun lè ṣáájú yín wà so ìgbà míì ń bẹ tárìkù sọ́lá ẹni tó ń gbèrò dùúlẹ̀ ó lè jẹ́ sábà bí tí ó jáde kó nínú islam ìdí àwọn ẹni tó so àwọn tó máa ń gbèrò kó nínú islam kì í ṣe nǹkan tó gbú ọlọ́run táwọn ọmọ ẹ tó gbú ọlọ́run tàbí ó gbú ànábì gbọ́dọ̀ àwọn ó jáde kó nínú islam mọ fi معتزلة تواتا جاكيو أهل السنة والجماعة وذلك اختصر المؤلف على هذا نعم والإيمان هو الإقرار باللسان والتصديق بالجنان أفاني الإيمان إذا قلت و هنا الإقرار باللسان هنا يوم في وعنصة مسلمين إسلام طبعا شيء إسلام مقبل صجادين ẹlòmíín bẹ èsù kẹta jẹ náà ni ọlọ́run ọkàn ní kan ọlọ́run ọ̀tàrà rẹ̀ al-iqrar bil-lisan ó ṣe àfihàn lẹ́rẹ̀ pé báyìí lèmi ṣe rí ẹ̀sìn tèmi lélẹ́yìí nǹkan báyìí ni mò ń sè ó sọ lẹ́nu bákan náà ó wàá sọ dákọ yìí tó sọ yìí àwọn oríkèéríkèé ara rẹ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ ezigbo ọkàn sọ lásán ìbílẹ̀ kan sọ mú hmm. a gbọ́dọ̀ rí i pé ah, iṣẹ́ rẹ ń jẹ́rìí ọ̀rọ̀ tó ń sọ ẹ̀rí pé àfa rabakẹ́ ìzà pẹ̀lú àwọn àtò lábẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀rí pé ìkọ́sọ̀rọ̀ àdàlù mu'allif rahimahullahu ta'ala ala shay'in fa hasib ó ní iqraru bil lisan wa tasdiqu bil janan ó ti yọ̀ká kúrò kí ló yọ kú. tasdiqu bil qalbi. naam kí ló yọ kú ó sọ ọkàn ó sọ ara kí ló yọ kú al-i'tiqad ó yọ bàtà àwọn hànàfíyà tẹ bá rántí ẹ tó bá bẹ̀rẹ̀ bàtà bẹ̀rẹ̀ tíra yìí a bẹ̀rẹ̀ pẹ̀lú tàn Abu Ja'far at-Tahawi mo sọ fún wa pé hànàfí ni tọ́lú rẹ̀ ní mẹ́mà ọ̀rọ̀ kankan nípa wà á lè kọ̀ọ̀kan inú fi mọ kí ni tó tà á kí ni tó lapa lára ẹni ìyẹn níbi ọ̀rọ̀ tó bá sọ so àwọn hànàfíyà nínú mọ́sí àti wọn alayhi rahmatullah

Sụgbọ àwọn afọ sọ̀nà jamahiro alìsíyà ní ọ̀pọ̀lọpọ̀ láwọn òlàmà àwọn ọmọ sọ pé ká sọ tẹ́ tó di ẹnìṣẹ́ ká sọ tẹ́ pé ó kọ́ kan ó kó tọ̀ kan nú torí pé àyín mọ̀ munafiki náà kí láàfin ṣe àtọ́lá ní munafiki àti àti àti mumi ibi táwọn àlọ́ ibi táwọn afáàlù mú urdu wò nígbà ẹ bí náà ya àwọn àlọ́ gbà àwọn ọtọ́ ọmọ olóògbé eh, bẹ̀rẹ̀ sí ọlọ́run ló wọ̀ bẹ̀rẹ̀ sí ó lè lọ́sàn inú ilé bẹ̀rẹ̀ sí wa. ṣàgbé nǹkan yóò rí bákan bí ká túnmọ̀ wá lóyún sẹ́ẹ̀dẹ̀ kẹwẹ́ ẹ̀mọ́ ìdáwó sọ́ọ̀sì náà lè tàá ẹ̀ ọlọ́run mọ̀ sọ́tẹ́ fi gbé wa lóyún. ṣàgbé nǹkan yóò rí bákan pé ah, ìwé ó dọ̀tí láwọn sọ pé eh, ẹ yóò borí bí yín yóò plo táwọn sàrẹ́lẹ̀ àtọ́ ń tọ́jú mọ́lé wọ́n wọ́n dà fáà oníṣègùn lọ ẹnìkan sọ̀rọ̀ kan fún mi kó tí kọ́sẹ̀ kan mo dẹ̀ fẹ́ẹ́ lè dọ́wọ́ bẹ̀rẹ̀ lẹ́nu nígbà ah, kí lè wàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ kí ni ní mẹ́sì mẹ́sì máa wọ́n kúrò òun òun ló mú wọn rin o ìlú rẹ̀ wọ́n ṣe ẹ lọ jáde ní tráfì àbí abẹ́ mú ẹ lọ Àbújá kẹ́ lọ sòwò irú rẹ̀ bá ń kọ́ so munafiki ń bẹ so àwọn làwọn òlàmọ́ àwọn òkòkè tó gbé munafiki ń bẹ ẹ jẹ́ wípé i'tiqadu bil qalb wà qawlun bil lisan wà amalun bil jawarih wà imanuna qawlun wà fi'lun wà niyyatun. wà imanuna qawlun wà fi'lun wà niyyatun. minal khayri wa ta'ati fiha nuqayyidu. minal khayri wa ta'ati fiha nuqayyidu. من الخير والطاعة فيها نقيد نعم. ويزداد بالطاعات وترك ما نهى ويزداد بالطاعات وترك ما نهى وترك ما نهى ويزداد بالطاعات وترك ما نهى وينقص بال ìsìyáàni jazima ń wá yòókù síbu. wáyà kóso bẹ̀rẹ̀ ìsìyáàni jazima wá yòókù síbu. wáyà kóso bẹ̀rẹ̀ ìsìyáàni jazima wá yòókù síbu. ẹ yà ń kóso bẹ̀rẹ̀ ìsìyáàni wà ìmánu na. wà ìmánu na àkídà àtà àwọn àtà jóni sunna. kọ́ọ̀lùn ó sọ lẹ́nu báyìí. wà fíìrìlùn ó ṣe ń sẹ́. so o lè bóbi ní okòrò ọ̀kadà fún mínísítì gọ́ọ̀mẹ̀ntì ọ̀sáàzù ẹ̀yà ọkọ̀ actually ọkọ̀ ọ̀rọ̀ ọgbọ́ owó ìwọ ń tọ́ra rẹ̀ tèmi ń tọ́ra rẹ̀ jókòó mẹ́ mi òun ló tún jókòó láàrin ọkùnrin méjì وإيماننا قول وفعل ونية gbogbo ẹ náà kọ ní kíní ọlọ́run náà sọ̀rọ̀ kàn. mina lọkọ èrè ọ̀pọ̀ àti fi hànú kọ́ yé dò. mina lọkọ èrè ọ̀pọ̀ àti fi hànú kọ́ yé dò. ìmánu tiwa kọ́ wòlò ọ̀rọ̀ sísọ ó sọ nítorí o bá sáàlù fún sọ yá mọ̀ soso náà ní àbí mi sọ yá mọ̀ bí o tó tó di ẹni sè gbogbo àwọn ẹgbẹ́ tẹ̀rí náà gbogbo ẹ̀ náà ní kásá mọ̀ sí pọ̀ gbogbo ẹ̀ sá ọlọ́run sá náà kápá ti wà lùjẹ̀ náà kásá ti wà lùjẹ̀ náà ọlọ́run kápá ti wà lùjẹ̀ náà ìṣàlù sọ èwo ló dúró fún ṣé súnfin ni ọ́ ni àbí súnmi àbẹ́lẹ́gbẹ́ ẹ kó dàrú bẹ̀ẹ̀sẹ̀ ń wò wọ yóò ẹlẹ́gbẹ́ ni ìwọ ẹ á ti mọ bí o tò sí á lè mọ mọ àmàlà tá a fọ ewúrẹ́ kọ́ máa dàrú máa lójú máa dà gbẹ̀rú o débi òní ẹ̀rín ṣáàlà bẹ̀ẹ̀sẹ̀ kó bó ṣe yà ní ẹbí jẹ̀ tíjà jẹ́ náà ní pé so èmi ò kúkú rí nǹkan tó burú mi táwọn tẹ̀blíkì náà ń ṣe ìbá wọn náà ń ṣe dáwà ó ń tọ́ra rẹ̀ sọ bí o bá dúró sí kọ́ òòlù so wà fún èèlò ti dẹ in tó bá sọ mọ̀jẹ̀mú náà fi kí ọ̀rọ̀ lásán ẹ̀gbọ́n sínú àwọn tí wọ́n dẹ̀ jìnnà sí àwọn tẹ́gbọ́n wọn jìnnà sí ibi tí bá wà nínú adébí ah, jábẹ̀ nínú abdullahi ó ní àwọn afarsarun afarsarun kí lápẹ́ wal mutashaddiqun àwọn méjèèjì àlùsà ni wọn nínú ọ̀tún kẹta kọ wàlmùtàfà hìkúùd. wàlmùtàfà hìkúùd. àwọn èèyàn ní wàlùjẹ́nà sàrùsàrùn àwọn àwọn àwọn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan ẹ láti àwọn ẹlòmíì ẹ àwọn ẹ̀yà ní bùsùlì wọ́n ti fẹ́ pa wọ́n tán àwọn ẹ̀yà ní ṣeṣeṣe ẹ lọ ẹ ti jẹ́ ìgbìyà ẹgbẹ́ tàbí sálẹ̀ ẹ̀bẹ̀ mbọ́kọ́ àbùtòsí nàìjíríà ẹ lọ pàdé wọn ọ̀rọ̀ lásán àti ẹ̀pà àwọn tán ní kíní kan àti ẹ̀sìn kíní kan kíní kan ẹ̀ ṣàlà àwọn èrò lọ́yìn àná yìí sálùkọ̀ mi kílẹ̀ àkọ́ kílẹ̀ ẹ̀ kọ́ bẹ́ẹ̀ tí ń japa tó ẹ̀ tiẹ̀ gbà káwọn ilé àwọn akẹ́kẹ́ fìt ẹ̀ sórí àwọn ìlànà ibùsùn níjú ẹ̀ ti ń sọ ìgbòlẹ̀ lọ. ọ̀rọ̀ lásán láàrin kíkí ọ̀rọ̀ ẹ̀mí ni wọn ò ní wà jẹ́ wọn ní súnmọ́ ibi táwọn ẹbí wà àwọn tẹ́pọ̀ wọn jìnnà sí ibi tó ń bá jókòó sí ni wọn ta kété bákan náà àwọn tó ń kó ìrìn àjò sọ́dọ̀ ní ọ̀hún àlọ́ ẹ̀sán mọ́tòmọ́tòṣàdìkún àtàwọn tó yẹ pé àwọn abu ẹ̀kẹ́ lu ọ̀rọ̀ kọ́lọ̀ tóbi ju bó ṣe wà lọ. àmọ̀tòṣàdìkún hmm. mọ́nà tó kókó tánù abúkíni abu ẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yẹ yóò ju ọ̀rọ̀ yẹn tí ó tóbi ju ká ah, tí ẹ gbogbo yẹn ti kú tán o irọ́ ni o hmm. ẹ wọ pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìfọlọ́ ẹ̀wọ̀n ẹ̀dínlá tẹ́ṣọ̀ wà ti pọ̀ láàrin ẹ̀gbẹ́ àkùsọ́nà ẹ̀ní ìdílé bá dẹ́lẹ̀ akẹ́ yóò sá wà kankan àmúsàlá àwọn èèyàn àwọn eléyìí ni àwọn pé nínú àwọn wà ní kankan mo pé wà èlò bá ń sọ tó wa á kíkì níta bá ti gbọ́ ní ẹ̀dá máa mú lò ẹgbẹ́ àṣàlà àkọ́ wa vata gbọ́rọ̀ lónìí kí n tó gbọ́ sí ìdájọ́ sóò ti mú kankan lòdì nínú kọ́ ọ̀kọ́rọ̀ kan pọ̀ kọ́ra fẹ́ lò nílò tẹ̀tù bí ká lo ní àǹkọ́ yẹn náà ó ṣe pàtàkì afá ń ka náà tí wọ́n náà ń lò bákan náà wà ní ìyàtọ̀ níta ó ti yàtọ̀ sí ìgbà tá so yóò wá dó gbandi sọ́kàn wa ẹgbẹ́ tá máa la ọkálọ́sẹ̀ ńlá ni tó bá la ọkàn wa tí wọ́n bá lè bá nǹkan bẹ́ẹ̀ ni ó bá yẹ pé bá a ti ń sọ ọ́ ẹja wa béèrè béèrè kan bí kí n tó tú àwọn àbíyá tù yẹn sí gbogbo ihun tá à ń sọ ìlú dọ́kàn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mẹ́wọ ẹlòmíì ẹlòmíì ò mọ kí mọ bí ọ̀rọ̀ tó ń sọ ṣe tóbi tó ọ̀rọ̀ mi tó sọ gbà tó jẹ́ díkíà ó lè jẹ́ fọ́rọ̀ yẹn bá lọ rẹ̀ yé jókòó bẹ́ẹ̀ wàhálà ti dìbò. bàtà mi lọ́kàn wọn yàtọ̀ sọ̀rọ̀ náà àyíká sọ̀rọ̀ mùsùlùmí ni wà àwa ní nǹkan tí ń àkáǹtì fún nǹkan tá a fẹ́ ọlọ́run kó dáhùn kó ṣàánú ẹ jẹ́ ká máa wo dáàmú sọ ẹ jẹ́ ká máa wo dáàmú ṣe ẹ jẹ́ ká máa ro dáàmú rò mẹ́tẹ̀ẹ̀ta ló ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́dọ̀ tiwa afáàníwá ìmọ̀ ọ̀nà kọ́wọ́ lónìí وفعل ونية من القول ومن الخير والطاعة فيها نقيد so nǹkan tá a fi wá tá a fi ń so mọ́lẹ̀ òun náà ni àwọn wa dáadáa àwọn iṣẹ́ olóore ìmọ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run ọba yazadu bi ta'ati wa taruki ma naha. ó sì máa ń lé ìgbàgbọ́ tiwa ìgbàgbọ́ àdùsùn ìjàmbá máa ń lékún ìgbàgbọ́ máa ń lékún ọ̀dọ̀ tiwa ó pẹ̀lú kó mọ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run kó gbọ́dọ̀ ọlọ́run ọba kó o sì ta kétẹ́sì kan tọ́lọ́ bá ṣe ní èèwọ̀. ọ̀yá òun kò sọ bẹ̀rẹ̀ ẹ̀sìn yá ni. jásùmá wọ́n yóò kìlò ó sì máa ń bà á jẹ́ ìmọ̀ni máa ń bà á jẹ́ ẹni máa rú bọ́ọ̀dì káàkiri kó jẹ́ pé ẹ́ńjìnì ìmọ̀ni ṣe kí ni ìbàjẹ́ ọlọ́run kò ṣàánú wa ẹlòmíì rú bọ́ọ̀dì káàkiri bọ́ọ̀dì lẹ́ ẹ́ńjìnì ìmọ̀ni gẹ́gẹ́ ti bàjẹ́ ó ti nọ́ọ̀kì obìnrin mùsùlùmí ọ̀sán tó náà obìnrin mùsùlùmí ní náà ẹwà gbọ́ ọ̀rọ̀ kọ́lọ̀ náà kọ́lọ̀ rẹ̀ sílẹ̀ gbogbo kankan ló wà ó. ẹnjẹ ẹlẹ́ àti ọkùnrin míì náà wà lọ́à ìṣesí orúgbẹ̀rẹ̀ bàǹdìlẹ́nu tòkòtò náà tó rẹ̀ pọ̀ tó bá sọ̀rọ̀ báyọ̀ pé ẹ́ ẹ́ ẹ́ ní súnmọ́ náà lè tó sọ̀rọ̀ gbogbo òṣì tó ń dàbúrà rẹ̀ ó rí ìyàwó ẹ̀ náà ní báwí o ìdáàbò ní pẹ̀lú ṣe ìgbà míì ń bẹ èyàn ò wu ọ̀rọ̀ téèyàn sọ èyàn ò wu ẹ̀ téèyàn tó sọ kìtìmọ́ kan lanu rárá kìtì gbogbo ọ̀rọ̀ lèyàn máa ń sọ gẹ́gẹ́ mùsùlùmí. àfààní wal iman. wal iman huwa al bil lisan wa tasdiq bil janan. وجميع ما صح عن رسول الله بعض العلماء قالوا wọ́n wà tasdiq bil janan náà ní pé nǹkan táwọn àràfíà ń sọ ń bì òun náà tún ní pé kó jẹ́ pé nígbà tó sọ lẹ́nu tán a tún wá rí pé gbogbo òfin ẹ̀sìn bí ìrun bí ààwẹ̀ àrí pé ń ṣe ó padà sí bí al-amal bil-jawarih náà. ọ̀jẹ̀ mi ò máa. وجميع ما صح عن رسول الله صلى الله عليه وسلم من الشرع والبيان كله حق ó ní gbogbo tí nínú nǹkan tá a fi máa ń mọ mùsùlùmí dáadáa tó ní iman ó ní gbogbo tó wá tọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn òfin ẹ̀sìn min ash-shara' wal tàbí tó fi ń ṣàlàyé so ìgbà míì ń bẹ ànábì gẹ́gẹ́ sallallahu alaihi wasallam oníjàpọ̀ ní ó sòfin ẹ ṣe báyìí ẹ kò sí kùrán rẹ kò sí bẹ́ẹ̀ náà nìyẹn so ànábì náà ṣáárì òní asòfin ànábì jẹ́ sallallahu alaihi wasallam nísọ́tò tọ́wọ́bà ọlọ́run ọba subhanahu wa ta'ala ní nígbà tí ń sọ̀rọ̀ àwọn tá a gbógun tì ọba ní qatilu alladhina la yu'minuna billah àwọn tí wọn ò gbọ́ náà ń gbọ́ ẹgbógun tì wọn wala bil yawmil akhir tí wọn ò dẹ̀ tún gbọ́ jọ́ọ̀lù kìyàmẹ̀ gbọ́ wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu tí wọn ò dẹ̀ tó ṣe léèwọ̀ ìtọ́lọ́run àtàlóbì bá ṣe léèwọ̀ sọ ọjọ́ pé ànábì náà ní ọtọ́rìtì láti sọ pé nǹkan jẹ́ haram wọn ni mọ́sẹ̀ isbal oníhòrí inú kuran wọn ni mọ́wọ́ sókò tó lẹ́nu ẹ̀kọ́ sínú náà rí lọ pàdé ọlọ́run ó wà ní bí òsì mẹ́wàá tó èmi àti kò sí bóṣe sí náà tó òlélé kò yẹ òròbóyé wa so ànábì sallallahu alaihi wasallam òun náà ní àwọn ṣàrọ àwọn nǹkan tó ṣe lófin eléyìí ní kẹ ṣe òun ní kẹ má ṣe eléyìí ní kẹ jẹ òun ní kẹ má jẹ ànábì náà ń ṣe sallallahu alaihi wasallam tó bá ti rí ẹ̀rí tó dájú láti sọ bẹ́ẹ̀ ibi yẹn kẹ jẹ́ ìwọ̀ kẹ́ bí mùsùlùmí àbúrò tẹ̀lé bákan náà ìgbàmí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ bayan ó lè jẹ́ pọ́kàn mi ṣàlàyé nǹkan tí ọlọ́run ọba ti ṣe lófin ni òròbóyé wa ta ló ṣe ìrún lọ́rọ̀ yẹn fún wa sáré mi ṣùgbọ́n àrùn mi ó ṣàlàyé rẹ̀ pẹ̀lú ìró tó ń wá kí àtọ̀rọ̀ tó sọ pé bẹ́ẹ̀ ti wá kiri o olùbóyè wa pọ́n kọ́mẹ́tẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn wa wà nábì ló ti wá sallallahu alaihi wasallam so nínú ìgbàgbọ́ náà ni pé kó o máa tẹ̀lé nítorí bí a ṣe ní òfin sallallahu alaihi wasallam àti tó bá bá ìyá náà tó fi ṣe àlàyé fún náà. wal imanu wahidun wa ahluhu fi aslihi sawa wa tafadulu baynahum bil khashyati wat tuqa wal imanu wahidun àbá ní ìgbàgbọ́ ẹ̀yọ̀ kan náà mọ̀jẹ̀ gbọ́dọ̀ tá a máa sọ yìí àwọn ọ̀làmọ́ mi sọ gbára bọ̀tọ̀ ọ̀rọ̀ tó padà sọ níwájú tó padà tó túlẹ̀ náà pé al-imanu wahid ó ní wa aluhu fi aslihi sawa ìgbàgbọ́ ẹ̀yọ̀ kan náà ni àwọn tó jẹ́ ará ilé ìgbàgbọ́ àwọn ìyá ní àwọn mùsùlùmí níbẹ̀rẹ̀ bákan náà ni wá pàrọ̀kọ̀ ga ju ọ̀kan so àwọn òlàmọ́ mi téèyàn bá kọ̀rọ̀ yìí téèyàn bá dúró bá ọ̀rọ̀ yìí ní olóyún àtùkọ̀ àrùn ìmánì jura wọn lọ pàṣẹ wàá mí ní ṣe abẹ́tẹ́sì bí wọ́n ní ṣe jura wọn lọ tábà ní inṣàlá láti fi sọ́dákọ̀ wò kó nǹkan àlùkò owó sówó lákàntì ẹni tó wà lákàntì ẹ̀ báyìí fáwọn tàbí ṣẹ́ta lákàntì kó wá mú àìbò bá áàfù rẹ̀ ọ̀bẹ ẹlòmíì tó bá dà káàdì méjì ètò bá jẹ́ pé one thousand lọ́wọ́ mẹ́rin ni ó fi hàn ó ní ìdó tóbi yẹn náà ẹ̀yà káàdì lè sẹ́ ni nígbà náà ló dà káàdì lè sẹ́ tó bá di ọmọlùmọ́yé <laughs> so imani imani jù àwọn lọ so ó ṣe kí ni ó jù àwọn lọ wọ́tàfà náà rahmanullah afọ́ náà padà sọ níwájú wọ́tàfà dùlù bẹ́yìn náà rúm bílù kọ́ṣíà nǹkan tí máa ń jẹ́ kí àjùlọ́wọ́ wà adọ́pọ̀ afáàdà ṣe ìfibáàtù tàfádù wà tàfáwùtù so afáàdà ṣe ìfibáàtù yìí pé nípa rí nínú àwọn ọ̀làmọ́ rahmanullah táwọn sọ pé rárá ah, ní tó sọ pé wàá lò fi àtúnṣe sàwọn àfẹ́gbà tá àwọn àyíká nǹkan ìmọ̀ ni wọ́n jẹ́ àtọ̀sí wa àwọn àbí àǹkọ́ wà rọ́ṣọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sùwọ́n ọ̀rọ̀ tó kọ́ wàtàfáàdù bẹ́yìn náà hùm bil khashya ó ní ọ̀rọ̀ tí ìyàtọ̀ ti bẹ láàrin wọn ìntàfi mọ́júra wa lọ òun náà ni ìpayà ọlọ́run bá ti ń bẹ lára wa. wọ́n tó kọ́ bá ṣe ìdáyà ọlọ́run àti bá ṣe ń payà ọlọ́run ọba sí wàmùkọ́làfàtù àhùwà wàmùkọ́làfàtù àhùwà bẹ̀rẹ̀ àti bá a ṣe lè mẹ́ẹ̀ yapa sí ìfẹ́ ẹnu wa wàmùkọ́làfàtù àhùwà ìfẹ́ ẹnu rẹ̀ tó wá ní olọ́ba ẹ̀ tí náà sọ sọ pé olọ́ba ẹ̀ bó ṣe fi ya ìfẹ́ rẹ̀ lẹ̀ wàlá ìṣẹ́ tí bá sọ̀rọ̀ gidi ìfẹ́ ẹnu bẹ bá a ṣe wà ọlọ́kúnrà ń kó ṣàánú wa ẹlòmíì bẹ ó mọ àwọn kan so béèyàn bá ṣe ẹlòmíì mẹ́ta bá sọ̀rọ̀ fúnlẹ̀ ẹ̀ka pé ntọ́lọ́wọ́ bá sọ ni iṣẹ́ ànábì sọ ni sọlá ọ̀rọ̀ sọlá ó ti gbọ́ ó náà ti tẹ̀lé ẹlòmíì ẹ sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀mẹwàá ìfẹ́nu ìlú sì mọ́ bàjá ọkùnrin tó ń yálè tó jẹ́ mùsùlùmí ní ẹni tó sọ pé ìyàwó òun ìyàwó léhun ìgbà kóhun fẹ́ ìyàwó lọ ó mọ ìyàlè ó sì bẹ́ẹ̀ yálè aráàmù ní ìlànà rẹ̀ sáà ìgbọ́dọ̀ sọ pé mo fẹ́yàwó léyàwó ẹ ó bá lè fẹ́yàwó léyàwó rẹ̀ na mọ́yà lè nà ọlọ́run tó gbéyàwó kan òun náà ó mọ bí n tó gbé kó tó bẹ̀ kàn ó sì ọ̀nà sáàlì situation àlàyé ẹnìkan nù àlàyé ẹnìkan adawak ọlọ́run ah, náà yọ̀ọ́ ní gbogbo nǹkan kò jábọ́ náà ìfẹ́ nú so bẹ́ẹ̀ ṣe lè pàfẹ́ nú èèyàn sí ẹlòmíì ń bẹ nínú àwọn obìnrin tóun àtìyàwó ẹ̀ bá jà wọ́n lọ bá ṣe ní ọ̀rọ̀ láàrin wọn ẹ̀rọ fúnlẹ̀ nígbà aláya ẹ̀mísọ̀ sọ pé láyà ilé mùsùlùmí ayé àjọrò akọ òun fún ọgbàfàlà alábi ní àdéhùn àrẹ sí ìlẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kó yin ọmọ ìyá rẹ̀ lóbi ju kó tó jẹ́ mẹ́ta àbí jújọ́ mẹ́ta lọ. àǹtá àbí wọlé sùn àárín kíra bẹ́ẹ̀ mi tó ti kú tí bàbá àwọn tó ti kú lọ́nà ọ̀run bá dìde kó dìde kó rí pé òun ní o gẹ́gẹ́ pé wọ́n ẹ̀ tó dẹ́pọ̀ gẹ́gẹ́ ni tó kọrú la rẹ̀ ṣùgbọ́n wà láì wọlé sọ. ẹ wọ́n ní káfíńsì kìíní kan náà náà fà á sí wáyé náà kan sáàsì gbogbo ẹ̀ àti wáyà lèmi náà gbọ́ àmọ́ àkọlé sọ̀rọ̀ ó tún dọ̀ ó tún dáyé tó dáyé mi tó tún bọ́ ní wàhálà táyé mi tó wà tó tó ní ẹ̀yà tó wà. so abúdọ̀ náà gbọ́ yé àwọn kan yàtọ̀ ni adúra wa nínú ìmọ̀ kọ́pìtà rẹ wẹ́lò mi ẹlòmíì ń bẹ ẹ̀ka tó bá ti gbọ́ ọ̀rọ̀ ọ̀bá yẹn ṣe tọ́lọ̀ ọba fẹ́ nù ó ti gbọ́ nù o ti ṣe wọ́n tẹ́ pé tó bá ti gbọ́ báyà ó tún mọ̀ rẹ̀ pé ẹ́ but but but ṣé lóòótọ́ ọlọ́run ní káwọn ọkùnrin fẹ́ di àwọn kan náà ẹlòmíì ò tún mọ̀ bèyí. ẹni bẹ́ẹ̀ nù kúrò ayọ̀ náà ṣé àyà rẹ̀ gẹ́gẹ́ sẹ́lẹ̀ ṣọ́ pé táwọn bá túnú ìjẹ́ ń túnú kò sí tẹ́físìrì míì tí èèyàn tún lè tọ́tún ká ẹ̀ kábàdà yẹn yóò mọ àmọ́ ti bá ń jura wa lọ ìfẹ́ ẹnu láti tẹ̀fẹ́ ẹnu ẹni mọ́lẹ̀ obìnrin mi ń bẹ ọlọ́kó tún wá ṣe kó tó àwọn náà ṣe obìnrin mi ń bẹ òun ti kà ó ṣùgbọ́n òun tóun ó fi pàdé ọlọ́run tóun ó fi pàdé ọlọ́run òun ò ní bójú ọlọ́wà náà obìnrin mẹ́tọ́ ní láyé gbogbo ojú ọmọ ń bójú ládàá wà lọ́mọdé yóò tún ṣe lára èpè yóò ṣe é pé. àbí yóò ṣe é pé láti sọ ọlọ́mọdé wọn kú láyé o obìnrin mi náà ti sẹ́pẹ̀ fúnra rẹ̀ ọlọ́mọdé ọmọ wọn ó ṣèyàwó kejì láyé o ọlọ́mọdé ọmọ wọn ọmọ wọn kankan ó ṣèyàwó kejì ó lò fún wa. ẹ̀rí òtún náà máa ọmọkùnrin wọn ọlọ́mọdé fọ́jà àwọn kan sáàdùn àdàbí pèjọ wọn èwo ni èwo lè pé ní gbogbo ẹ̀. Adọ́kùnrin àtòbìnrin. Ṣé tọkùnrin lè pé àbí tóbi? Ìjèjì. Ìgbà mi ń bẹ nígbà airport kìíní ó wà nínú ẹ̀sìn náà. Ẹ̀mi ò ẹ̀sìn dẹ́yìn sọ̀rọ̀ ẹ̀dá tẹ́lẹ̀ sọ̀rọ̀. So a ní ìtètè máa tẹ̀fẹ́ ẹnu ẹni mọ́lẹ̀ wọlé àní jìra wa lọ. Àní jìra wa lọ. Ṣé ẹ̀ lè fi tiwa àwọn sàhábà? hadith ọkùnrin kan tó lo òkà látòkà gold. ẹ̀fọ́ sọ fún yín pé ah, eléyìí tó ṣe o àlọ́bí wa àlọ́bí gbà lọ́wọ́ àlọ́bí fàtọ́rọ̀ ha o àlọ́bí fàtọ́rọ̀ ha o fàtọ́rọ̀ ha àlọ́bí gbà lọ́wọ́ rẹ̀ wa sọnù sallallahu alaihi wasallam fàtọ́rọ̀ ṣe wa sọnù ṣọlá wa ilé ẹni tó bá ń lorú nǹkan yẹn wọ́n fi ìyá náà jẹ́ àtàlà kó lò ká góòtù fọkùnrin àlọ́bí ṣe wa kúrò sallallahu alaihi wasallam àyẹ̀wò ni kó gbà mú òkà rẹ̀ tẹ̀síntàfẹ́ àbẹ̀ṣẹ̀ so orí tó bá mọ̀ ká àní kó lọ lò ó ṣùgbọ́n ó lè ta orówó mẹ́ kó lè fi ṣàǹfààní kan sí kejì ọkùnrin yẹn ni wàláhì ó ní mo fọ́ ọlọ́run bá búra máa kó n tó akédèwò àkọ́bí tọ́rọ àwọn nàbí ìsọ́lá àdàdàn kí n fi kú òláyé ìyá àjọwọ̀ mi ó kàn ó kátà nàbí fàyọ̀ lọ́wọ́ mi tó sọ̀rọ̀ àbí ti kúrò ńgbà náà sọ̀rọ̀ lọ́wọ́ àmọ́ tó bá jẹ́mi àti yìnyín ọmọ bó ti ṣe. ó pìlì gọ́ọ̀bùlà rẹ̀ ìtìbá ni tàbí lọ ìní ìlú mẹ́wàá lọ́kọ̀ọ̀nà ṣùgbọ́n ìwọ́n ti àwọn òde bó kọ́ wọn ó tà ọ̀pọ̀lọpọ̀ wa láti gbá ìmọ̀ yẹn kan dárò sí àwọn nǹkan tá a máa ń sọ yìí yòó ló múlò má ṣe pé ẹja mú ìdókè má ṣe pé mọ́ àti ebú ẹja méjèèjì mélòó láti láti láti pàtì ìpè àti ebú lọ́kùnrin gan àkùrẹ́ sọ́dọ̀ ọkùnrin àwọn obìnrin sábà ṣe pé náà tí ìbá ti máa ń bí wọn tí ìbá ti máa ń bí àwọn obìnrin máa ń ṣe pé ìpè àti ebú so a ní títẹ ìfẹ́ inú ara ẹni mọ́lẹ̀ ẹlòmíì ti bèrè question ẹ̀sán náà ah, nǹkan yẹn haram ní oh. ẹ̀sán kí n bá kojú ìwà ẹ bá wà òjò wa ní ìsẹ́ni pé àwọn obìnrin wọ́n ti wú àwọn sneakers kankan kì í ní èsì tó ti pọ̀ rárá ó sì sì kọ́lọ̀ ó sì sì kọ́lọ̀ ayé bí white bí green bí pink yellow bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wàhálà àlẹ́.

àwọn obìnrin ẹ̀rọ mi sọ̀rọ̀ àgbàjá yà ìjà kùtà ẹlòmíì ń wá oríṣiríṣi nǹkan náà wá sọ fi ń kọ́ bàrà wọn. Ah, ọlọ́run ká máa da nǹkan borí ká máa da nǹkan. so èèyàn ní ẹlòmíì gbọ́ wà sí pé sọ̀kòtò kó kọjá kó tẹ̀ ó sì ti ká sókè pé ah, a kì í lẹ́yìn kí n délé kì í lọ rí bí ẹlòmíì sọ pé sí gbogbo wa la fẹ́ sọ dàfà dáná bí wa lá so àwọn nǹkan yìí àgbàjúra lọ sọgbọn táwọn kàlẹ iman wahid ìgbàgbọ́ kan náà ni wàá lò fi aslihi tàwa ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ara lé ìgbàgbọ́ ní bẹ̀rẹ̀ mùsùlùmí tó mìíràn gbogbo àwọn mùsùlùmí ni wá lẹ́yìn ìgbà náà àwọn ọmọ rí mu'minu muslim muhsinu mu'min àmọ́ wá rí báwọn o ti ní sè so àwọn mùsùlùmí ni wá bọ̀ mọ́bìnrin àrẹ̀wọ́n náà mọ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣe gbọ́ àwọn obìnrin ṣe wà báwọn ọkùnrin náà ṣe wà ọ̀lẹ́ àmọ́ra wa ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ̀ mẹ́rin bá súnmọ́ra ẹ bá súnmọ́ra yín ìwọ náà tó bá fi sàbòsí ó mọ̀ bẹ́ẹ̀ ni jẹ́ni ọlọ́run bá jù ọ lọ ó mọ̀ eléyìí máa ń sọ̀rọ̀ èmi máa ń sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ó obìnrin bẹ́ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ìyàwó ọkọ ẹ̀ mọ̀ irú ẹ̀ nílẹ̀ yà ọ̀sán ẹni àkọ́kọ́ tí ọkọ wa bá mi nínú ẹ̀yìn ìyàwó mi òun náà ni ẹni tọ́wọ́ bá gùn jù ọ̀nà ní ẹ̀nà bá ń lọ́wọ́ ìyàwó Aisha ni òun ti mọ̀ ipe Zainab ni ó jẹ́ orí pé òun ni ó máa ń ti kọ̀ ojú so mọ̀ pé ó mọ̀ pé kálípé ká kapùrà ní nínú nínú ọmọdún tí wọ́n ẹsẹ̀ ń ka dúsù eh, tẹ̀sán kan bá kọ́ra nínú dé tẹ́ẹ̀nì ó ti parí méjì so yẹn náà mọ̀ àtẹ̀sẹ̀ bá ká sọ̀rọ̀ ẹ̀yìn ìgbọ̀n òun fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ dáàbò so èyí ó mọ̀ pé ẹ̀dẹ́gbẹ̀ wà lọ́gà gbogbo ẹwà gbogbo àlọ́ ìdílé bá dà ìwọ ti dẹ́gbẹ̀ ọgbọ́n rẹ̀ ìwọ ló lè fẹ́ gbogbo àlọ́ lè gbogbo àlọ́ ìdílé bá dà ara sọ pé ìwọ ìdílé bá dà. ẹlẹ́mìí kan wà ọ̀pọ̀ fúnra kan láti jẹ́ pé yóò kà á mọ́mọ́ nípa ẹ̀wà ẹ̀ẹ́dọ̀tí tó rí ara àjọ àwọn ọ̀pọ̀ gbogbo ọ̀rẹ́ ẹ̀sẹ̀ wà ẹ̀gẹ́ àtàfà àánú wa kò sẹ́ńdẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn àwọn ẹ̀tọ́ wà bẹ́ẹ̀ pọ́lọ́

ẹ má jalè ẹ má ṣe zina ẹ má parọ́ ebu ẹ má sọ̀rọ̀ gbogbo ẹkú sara wàlẹ yàrá òde ẹlòmí wàlẹ ẹlòmí wà ń gbọ́ wà sẹ ó ṣe gbọ́ wà sí ẹ ó mú ní òun gbogbo má sọ̀rọ̀ ẹ ebu má yà parẹ́ bá ẹlòmí náà ń gbọ́ bó ń ṣe ń gbọ́ òun tó àṣà àpàtà ẹ ṣe wẹrẹ wẹrẹ wẹrẹ sọ àdúrà wà lọ níbi imẹ olùbóyè wa bó ti jẹ́ gbogbo àwùrẹ̀ sí ní mustawa kan náà kò dé sè so bẹ́ẹ̀ náà ní níbi ìgbàgbọ́ wa ẹ wá lábẹ́ insof tó dá sùkùtù lọ lábẹ́ insof lábẹ́ dáadáa ni pé kéèyàn wá mọ ìwọ̀n ara èèyàn níbi ìmánì náà kò ní sè o lábẹ́ dáadáa ẹ rí i pé láyà àwọn sàhábà ni wọ́n dáná àlẹ́ yìí ìgbà míì bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fọ́tọ́ ọlọ́wọ́ ẹ̀rọ mi ò rẹ̀ ń ẹ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mímọ́ nígbà tí abdullahi abdullahi abdullahi wà láyé ẹ wọ́n bẹ̀rẹ̀ wọ́n òun wà á lẹ̀ nìyẹn. onímọ̀ yẹn ó mọ̀ nípa nǹkan yẹn jùlọ so èèyàn ó mọ̀ èèyàn máa ń ṣàì láti kẹfí nǹkan yẹn yóò jẹ́ kọ́kẹ́ yẹn ó máa yóò sì máa lẹ́yìn náà ah àgbàjá ìmọ̀ rẹ̀ máa ń dé àtọ̀tì má sàlà àkọ́kọ́ tẹ̀ pẹ́jú wẹ̀ ni o èmi èé gbà ní aspect yẹn ó jẹ́ wọ́n náà lè fi bóyá

hamza sọ wá sí yàrá ìwọ so ìyẹn lẹ́nu bí tó ń dáwẹ̀ tẹ́pọ̀ òun kò yẹnu púpọ̀ òun náà mọ́ra ibi díẹ̀ òun jẹ́ pé orun ló bò òun jẹ́ ìwọ náà sì mọ iye tàájú lórúkọ òbí yẹn náà jùlọ náà kó ní kálukú ṣàmọ́ ẹ̀wọ̀ ohun tí ó fi ta ìgbà síwájú Allah subhanahu wa ta'ala má jẹ́ kí wọ́n tọ̀ ọ́ pé gbogbo ayé mọ́ni wà lákàrẹ́ lórí o ẹni tó ń bojú kì í sẹgbẹ́ ẹni tí ò bojú nípa ìmúra káyìn báwọn ẹlòmíì wa ń bojú tó pé ọ̀rọ̀ ẹ̀yìn ti bá ti gbogbo ìgbòkú tó lòun lò jẹ́ ó ti bàjẹ́ sísà míì tó pé kò bojú kìí sọ̀rọ̀ ẹ̀yìn lásìlẹ̀tì yẹn ó dájú lọ. àmọ́ bá ṣe bẹ́ẹ̀ wọ́n nìyẹn o àbí pé ọmọ ok ọmọ gbé rìsọ́ọ̀tì wa máàsì english ṣẹgbẹ́ àníwò pọ̀ kí ló ní mathematics ìwọ ní a one nínú english ẹ̀wọ̀tọ̀ oní six six máàsì ok nínú english kọ́ ìwọ ní b two oní six six ṣẹ pé máàsì mọ̀ wọ́n sí láwọn náà nù bí ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ti dẹnu nípa pé ah, ká mọ̀ rẹjú ẹ nílẹ̀ ká mọ̀ wò kú wò ìwọ lè gba máàkì gidi mẹ́ ó jẹ́ pé tọ̀hún ojú ẹ̀ báyìí bíi bíi fúláìtì ológbò ni so láfẹ̀t yẹn ó ti yàtọ̀ sí so kálukú wa mọ̀ wá wo la rẹ̀ wọ́n dẹ̀ wá wò pé sẹ́mọ̀tì ẹ̀ wà á mú nǹkan mẹ́wàá kalẹ̀ yàtọ̀ yẹn látàmẹ́ wọ́n ti lórí bẹ́ẹ̀ lálẹ́ ìwọ náà rò pé nǹkan mẹ́wàá nínú ìwọ ọmọlúwàbí mùsùlùmí ó jẹ́ ẹ̀sìn wa wọn náà kọ́ olùmọ̀kọ́ nùwé kọ́ sọ́pọlọ pé ṣé wọ́n wá má kàrà rẹ̀ pé ah! wọ́n jẹ́ pé ká sọ̀rọ̀ ẹ̀yìn ni kí mo mú ni o <laughs> ah! báyẹ̀ pé ibi ìmúra ń kọ́ nǹkan ṣe o níbi ìrún mi kọ́ lásìkò rẹ̀ tó ha àǹkóṣàpọ̀ ẹ ti rò sí ara yẹn ó tó o wà sí so ọkọ àtìyàwó.

ọ̀rọ̀ ọlọrọ pé ẹ̀yà búkì nìkan olórí kìíní kan kò ní sẹ́wọ́ ó tún ní òun fẹ́ẹ́ tàkó tún fẹ́ẹ́ kìíní <laughs> ṣé wàá wò pé kí ló wà lè tó fi ń jẹ́ jíìsì lọ́dọ̀ ọlọ́pàá àti àwọn òní ṣàtọ́ wọn sọ pé à jíìsì nà wọ́n wà ń bẹ̀ dàgọ́ méjì lóru ọjà ń sọ pé ah fine lágbára gan kọ́dà sísítà yẹn ọmọ sixteen years kí ló búrẹ́ ara ẹ̀rọ bàbá fifty ló lọ kí n sì pé sọ̀rọ̀ sí àfọ̀ bẹ́ẹ̀ ni ọmọ yìí àwọn ẹ wá tún wo ibi dábàá mi ìṣẹ̀tọ́ ọ̀tún gbọ́ bọ́lẹ̀ lónìí à kí ló kù fún àwọn afẹ́tì tí ó lò ṣé ìwọ ló ń wo kádàlù. olóòlù àpòsí kí ló fi mọ̀ ọ́ pé hmm. ọmọ sísè yẹn olùsájú àbá fífi lọ. ẹnìkan lọ́sàn-án kó tó gbé wá sí dárò sínú àwọn tí mo ti dé kó tó àwọn sáà ẹnìkan wá ń sọ kí n sẹ ẹnìkan mú kó kọ bẹ̀rẹ̀ láṣẹ tó wà wọ́n ó wá sọ pé ìyàwó ẹ̀ kékeré tó fẹ́ àwọn bíi àbílẹ̀kẹ́ ó sàṣọ àbílẹ̀ ìrántí lọ́gbà tó pé nínú àwọn ọmọ bàbá yẹn wọ́n ó jù lọ pé ìgbà tí bàbá yẹn fẹ́ lẹ́dì yẹn she was very young then débi wípé gbogbo àwọn èèyàn náà pariwo ah ẹgbẹ́ àbílẹ̀kẹ́ nìkan ọmọ rẹ̀ nílò lọ fẹ́ kúmà yẹn wá pé fifty years báyìí bàbá sì bẹ̀rẹ̀ bàbá lò di fifty ìyá kan ti di fifty báyìí ṣàgbọ́n náà ti di yàrá wọ́n náà ti di gbàmá. ó ní jọba sì ń fẹ́ra bí a bẹ̀rẹ̀ ṣe ṣe ṣe àmì nǹkan kan pé táwọn gbogbo àyè bẹ̀ wá ẹgbẹ́ ọmọ rẹ̀ kẹfà ní o kíníkà kíníkà. as now o ti di o ti kàwé di phd njọ́ náà lọ́n ọmọ eighteen seventeen kìlẹ̀ fẹ́ràn kílẹ̀ rẹ̀ kúlẹ̀ àti bí wọ́n àṣẹ sírí. ó mọ́lá ọmọ kó dẹ̀ sọ àwọn obìnrin wa lẹ́sàn lórí kó tó wá sí kó tó wọn sí. ìka tí ọkọ rẹ̀ pé ẹ ẹgbẹ́ kìíní kẹfẹ́ ṣe máa ṣe lẹ́nu lójú òkú ní àbá àlọ́ fẹ́ ọlọ́mọ márùn. kò fẹ́ ọlọ́mọ kì í bẹ̀. ọlọ́mọ tá a bá wá sí tán olórí ìlera rẹ̀ wáyé òtún àṣẹ lọ́wọ́ wọ́n mẹ́sẹ̀ wá o gbogbo ẹgbẹ́ wọn fọ́ bàjẹ́ wọ́n bàjẹ́ fẹ́ abákan bù ẹ̀kú yìí abánisọ̀ wà lọ́lọ́ èyí náà ń mú wa. ó ní àbá èyí sọ bẹ́ẹ̀ kó àbá àdékò náà ètò ìṣàkè owó wa wọ́n lọ́mọ gé náà lọ owó sọ àfilẹ̀ ó ní àbá ẹsẹ̀ díẹ̀ díẹ̀ o ẹ̀rẹ́ ti bùkátà náà o. so ìgbà mi ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà láàyè ọ̀rọ̀ lọ́rọ̀ kó nídìí ẹjá fèsì tá a bàrọ̀ dọ̀ wọn wa àbá tó kọ́ náà àwọn fòsìkò náà káyọ̀rì. bá a ṣe sunday kan lọ èmi dé àti halkọ àṣìwá jùmọ̀ kiri kan àdàgbára bulẹ̀ èyàn ń súnmọ́ sáré náà ni. so kó ní kálukú kó mọ wo wàlìyàmbòrò napson máa kọ́ di dàmọ́ tó lọ́kọ́ sí ẹ jẹ́ àná ìgbà wa. ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó lè jẹ́ kó níwájú ọlọ́run ló lè jọ lọ. ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́ jẹ́ kó wà ẹ̀ àbẹ́jẹ́ ìyàwó ọkọ̀ kan náà ẹ̀ pààyàn ọlọ́run látara rẹ̀ yìí. ẹ ti fọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ kí ni kàn tó ṣe gbọ́nà ọba rẹ̀ dáadáa tó bá lábùkù ọmọ yára ṣe lọ́sọ́ yàtọ̀ sọlá ní sọlá rọ sọlá tí buhari àtúrò ìhà àjọ ti lọ hadithu jabir ibn suleim jabir ibn suleim rọdọ làánì nípa dá hadithu yẹn kẹfẹ lò ṣọlá nínú nasọ́yìn òtá nàbí fún jabir ibn suleim ní pé nínú dáadáa tí ó lọ púpọ̀ lálùkì yáàmà òun náà ni wípé tí ọmọ ìyá rẹ kan subhanallah fọlọ́mọdé kéèyàn lè yẹn èyí ó sùn wọ́n lọ fún bọ̀ tí ọmọ ìyá rẹ kan tó bá ayára ka àkó tí ọmọ ìyá rẹ kan bá yẹpẹrẹ rẹ bí mà yá alamfik ọmọ ìyá rẹ kan ó rí ibi tó kù sí ó rí òhùn rẹ òhùn ni pé ó mọ ibi tí wà ah, á ó má sí rí rẹ pé áà ah, ẹ wọn ẹnu kan dùn ní o ẹ bá dọwọ́ pọ̀ pẹ̀lú nǹkan ṣe yín o kò wá ṣe nà sí àfọkọ̀ pé ọkọ̀ lọ́kọ̀ sọ fún ọ bó o ṣe ń ṣe dárò sọ́kà bọ́ọ̀lù ẹ mọ̀ dáhùn náà orí bú ẹ mú lásán ni o five hundred thousand mi àjọṣe mílíọ̀nù níjó ni ìníkà ah, ṣọlọ́run bá ní tọmọ ìyá rẹ ká bá ṣe báwọn fọ látara ibi tó mú àpò kù sí tó lóòótọ́ o ti kú ẹ̀ ṣọlọ́run bá sallallahu alaihi wasallam ní fàlàtò àjíròhò bímọ àlèmtàfì ìwọ wá wò ó bá gbà mọ́ra ìdí wọn náà ń mọ̀ ní weak point ẹ̀ yẹn ìwọ má fi yẹpẹrẹ rẹ̀ níjọ́ tí ìyàwó méjì àbí mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ ṣé bá gbọ́ àdìsí àti sórí ìyàwó fún tàbí tọkọ náà bá rí ìyàmú lò pẹ̀lú ìyàwó ẹ̀ tàbí ìyàwó náà bá rí lò pẹ̀lú ọkùnrin àti sórí òṣìṣẹ́ ọlọ́run bá ní ibi tí wọ́n wá mọ̀ ní wípọ̀n tí wọ́n mọ̀ sí má fi àjára rẹ̀ má fi yẹpẹrẹ má fi tú láti gbogbo ohun tí ọba jáde lórí ibi tó kù sí o ẹsẹ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ orí ẹ̀ ní ọ̀padà wà. so ẹnìkan sọ pé ogún ọ̀rọ̀ ń ìwọ ni ẹlẹ́mìí tó bú yẹn wọ́n lẹ́yìn lé èyẹ mọ̀ nǹkan tó yẹ lè sọ nípa rẹ̀ pé yóò sùn fún mi ta ló ní kó òun sọ ẹ̀ òun fi mọ́nà àròjàre ibi tó kù sí mi mọ̀ kó mo kó bẹ́ẹ̀ kọ́ lọ́n kó tó mi ṣe àtúnṣe ìwọ ṣàtúnṣe ibi tó sọ ẹ má sọ ibi tó ń kù sí wọ́n fi pamọ́ eléyìí yóò ràn ọ́ lọ púpọ̀ láti jẹ ìyàwó so kóbìnrin àti ìyàwó méjì kan ẹ bùsàtù ìjà sí òwò wàláì wàláì umu ò lè ru àmàlà àfi kókó ní kókó afẹ́bàáyé parí ìjà kí nìyí wá bílẹ̀ wọ́n náà ọ̀gbẹ́ bẹ́ẹ̀ sí òun wọn mẹ́tọ̀ lé o ẹ̀rẹ́ kìlọ̀ òwe ta ló ní kó wọn sọ̀tà bámọ́là ẹ̀rẹ́ kẹjù kan so ìwọ́n máa wọ àpàdé wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ ìwọ bùrọ àwọn sẹ́lá àwọn kan tá à ń sọ yìí àwọn kan tó ń ṣẹlẹ̀ ni o ìṣe pẹ́ bẹ́ẹ̀ àkàrà ń wúro lórí àwọn kan tó ń ṣẹlẹ̀ ẹ tó bá ń dá sọ̀rọ̀ mọ̀lẹ́bí oríṣi kan ẹ máa gbọ́ ah, ah, ẹ fẹ́ lè fọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ah, ẹ bẹ́ àlejò la ń bí ẹ bẹ́ sọ bẹ́ẹ̀ ọ̀hún. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته ọlọ́run kó máa san àwọn òtáàdù wa ní ẹ̀sùn lórí kó dẹ̀ jẹ́ kí a ní wọn pẹ́ ní orí dáadáa so àwa tí a bá ní ìbéèrè ẹ jẹ́ kí a náwó kí a fún wa ní nọ́mbà nọ́mbà one.